jésù wèrè abugunjẹ leléyìí wèrè tọ́lọ́run leléyìí ó yàtọ̀ sí wèrè abugunjẹ. ọlọ́run tara ìlà kalimanu nàbí nǹkan. ọlọ́run tara ìlà kalimanu náà mọ́lámú yẹ̀kún fìdíkìrì màdínà. ọlọ́run ò lè jẹ́ ọba tọrẹtọrẹ fún ẹ. ọlọ́run ò lè jẹ́ ọba tọrẹtọrẹ fún ẹ. ọlọ́run tara. ذاك المنونا ما لم يكن في ذكري مجنونا ṣe báyìí. àwọn afọ máa ṣe báyìí ni ká gbà àfọ pẹ̀lú ẹ̀. a lè bá rú àwọn báyìí ya fọ́tò. èèyàn lè bá wọn àwọn báyìí ya fọ́tò. ẹni tó kí mọ́tò lẹ́sọ̀ jìbù two twenty four tó ń ti ń gbájú ẹ̀ ti ń pààyàn ti ń fún ẹ̀jẹ̀ mu a lè dúró tì. ẹni tó gbé jíìpù twenty twenty four ti ń pa àwọn èèyàn ti ń fẹ́jẹ̀ mu ọ̀bọ̀ ò lè dúró tì í. ọmọ yà wá pẹ̀lú ẹ̀. ẹni tí ń sẹ́fẹ́ wa nà. a lè dúró tì wọn báyìí. a lè dúró tì wọn wọn báyìí. káyà wà fọ́ pẹ̀lú ẹ̀. káyà wà pẹ̀lú ẹ̀. máa fọ́ máa wá òde yín yẹn. wọ́n wá òde yín yẹn máa ṣe sàárà. máa ṣe sàárà. sàárà yìí. sàárà yìí. máa ṣe. sàárà yìí mo ṣe yìí. yìí la àbá ṣe yìí. gbogbo àwọn fọlọ́wọ́sì àbá yìí wọ́n rí mi ní ìsìnkú láì máa jókòó tì. láì sàrà yìí la bá ṣe fún wọn. wà á di sàkátà lè jáì. wà á di sàkátà lè jáì. wà á di sàkátà lè jáì. wà á láǹbì àná. kàmísì lè zàkà. sèmà ìta máa ní sọ́ọ̀bù ha. sàrà yìí la bá ṣe yìí. káyà àfa pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ kí wọ́n rí àǹfà pẹ̀lú ẹ̀ wá dúró ibi tí wọ́n ti rí àǹfà nínú ọmọláńké. tí báyọ̀ kí mò ń lọ́bì kan. tí báyọ̀ kí àǹfà lọ́bì kan. àjọ wà bí títí la yóò ní ọjà bàǹdà ni. wọ́n jọ wà bí báyìí. àwọn àdá tráfíkì lẹ̀. àwọn àdá tráfíkì lẹ̀. mi ní ṣe é kí mo kàn wọlé mo jáde. àbò ní ṣe é pé mo kàn wọlé wọn jáde. gbogbo èèyàn kọ́ tí bàbá mú amọ́lẹ̀ fún mi tó ń yọ kámẹ́rà sí wa a lè díjú. ẹlòmíì tí bàbá mú wa kalẹ̀ fún tó wá na fọ́tò sí wa a lè díjú. a díjú báyìí. wọ́n rí pé kì í ṣàwa ni. ṣùgbọ́n kì í ṣe irú àfa òwe náà ṣùgbọ́n kì í ṣe wà fún àwẹ̀rí ọlọ́run yìí. wàá gímìdù àìní ànínní umúrì kásì ìrọ̀tún wàhíní aláàtàríkìlì gòmùdì kọ̀dí وإني على قدر الجمود قدير bákàlá fi. àfọ́ mọ̀ wá rí. òun ló wá ṣe orin fún mi. ọlọ́sẹ̀ ń fà fà. oyin mi bẹ wo ni bẹ ni na o wa rí wá ṣiṣe fún mi bẹ. o wa rí wá ṣiṣe fún àfa bẹ. o kọrin. ẹ kò sọ wá sí fún mi. ẹ kò sọ wá sí fún ọ. kọ. ọlọ́sọ̀ ọ̀kun bẹ́ẹ̀. àfa ló dáa lẹ́ẹ̀kan tí mò ń sọ̀rọ̀ fún ọ nílé kí mo kíra mi. lẹ́ẹ̀kan táwọn bá ń sọ̀rọ̀ fún ọ nílé kí lè pe àwọn. mo ní wèrè lọ́wọ́ mi. àbá ni wèrè lọ́wọ́ lọ wọ́n o. láì mọ̀ pé wèrè lọ́wọ́ kankan ń bọ̀. <laughs> mo ní wá o mi ò fẹ́ kí ẹ máa yí mi o so sùwà àti fún mi bẹ́ẹ̀. so sùwà àti fún mi bẹ́ẹ̀. n tí n bá ṣe tí ò dáa. n tí n bá ṣe tí ò dáa. Ah, Ọlọ́run sọ̀rọ̀ kún bẹ́ẹ̀ dé. ọ̀rọ̀ màmá àfà. àfà ló ti dáńgbà náà èmi tó rí yìí o. àbá tó rí yìí o wèrè ọlọ́run lọ́wọ́ o máa bó sọ pé wèrè ọlọ́run kan ti dé. ọlọ́run ni à ó sí à wèrè ọlọ́run kankan bọ̀. wèrè ọlọ́run nínú wèrè. <laughs> aláàrẹ̀tún kan òun kan wá sọ fún onítọ̀ ẹ̀yin tẹ́ sọ pé mo ya wèrè mo lọ́gà o. mo lọ́gà o ọ̀gá òun rèé o ẹ gbà mí lọ́mọ mo ní mo gbọ́ lọ́mọ àbá lọ́wọ́ gbà wọ́n lọ́mọ. kó wọ́n lè mọ̀ kéyìn ṣeré. kí wọ́n lè mọ̀ kó àfọ̀ ṣeré. láti wọnú ọmọláńké. ọlọ́run ló mọ ẹni ẹ̀ ọlọ́run ló mẹ́ni ẹ̀. tá a bá pàdé yín tá a fàbùkù dọ́gba yín láti pé káwọn pé eléyìí àbánu tíra. eléyìí àbánu tíra níbo ni wọ́n ti rélé yìí. gbogbo kọ́kọ́ ní bẹ́nu tíra o. gbogbo nǹkan kọ́ ló pàdé nu tíra kẹsẹ gbogbo nǹkan. ọ̀rọ̀ mi kó tó wọnú tíra ara àwọn èèyàn ló ti bá. ọ̀rọ̀ mi kó tó wọnú tíra ara àwọn èèyàn kan ló ti bá. tíra gangan làwọn èèyàn tán rìn. tíra gangan làwọn èèyàn tí wọ́n rìn. ojú ewé kọ̀ọ̀kan tíra ní gbogbo wa yìí. ojú omi kankan nínú tíra ní gbogbo wa yìí. wọ́n papọ̀ ló fi di tíra. wọ́n papọ̀ ló fi di tíra ojú ewé kọ̀ọ̀kan ni gbogbo wa tá a rìn yìí wọ́n pàápọ̀ ló fi di tíra. ojú ewé kan ni. ojú ewé kan ni ojú ewé kan ni ojú ewé kan ni. wọ́n kọ yìí wọ́n kọ yìí wọ́n kọ yìí wọ́n kọ yìí. wọ́n àjọ yẹn papọ̀ odidi tíra. wọ́n ní láyé lásìmọ́ wíwùsì náà àbí pàdé wúbi ya àwọn orúkọ kan ń bẹ nínú àlùkùrá nínú nínú orúkọ ọlọ́run tí wọn ò kọ. àwọn orúkọ kan ń bẹ nínú orúkọ ọlọ́run tí wọn ò kọ. ìjọ tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sọ́mọ èèyàn kan. ìjọ tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sọ́mọ èèyàn kan. lẹ́tọ̀ mọ̀ fọlọ́run jẹ́ bẹ́ẹ̀. Ah, ah. Ah, ìwọ ọlọ́run sótún jẹ́wọ́ orúkọ báyìí ni. ara ọlọ́run lẹ́ẹ̀tì gbó ara àwọn èèyàn lẹ́ẹ̀tì bá orúkọ ọlọ́run mi. ara àwọn èèyàn lẹ́ẹ̀tì bá orúkọ ọlọ́run mi. lẹ́ẹ̀fi kọ́ kó ń jẹ́ báyìí kalẹ̀ ara àwọn èèyàn kéèyàn ní nǹkan mẹ́jọ. kéèyàn ní nǹkan mẹ́jọ. ó tún fún mẹ́jọ sí i. kẹ́nìkan lẹ́yìn kan kọ́dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ni ní ẹn tó ní nǹkan mẹ́jọ. ó kọ́lé mẹ́jọ. ọkọ̀ mẹ́jọ. ọmọ mẹ́jọ. ó tún ní eight million, ó tún eight billion. ẹnìkan wá ní ọkọ̀ ẹyọ kan. ẹnìkan wá ní ọkọ̀ ẹyọ kan. àti one million. àti one million. ilé ẹyọ kan. ọmọ ẹyọ kan. àtọkọ àtilé. àtọkọ àtilé. àtọmọ. àtọmọ. gbogbo ẹ kú wọ́n á fún ẹni tó ní mẹ́jọ mẹ́jọ ní mẹ́jọ sí. ọwọ́ á fún ẹni tó ní mẹ́jọ mẹ́jọ ní mẹ́jọ sí. Allah. ẹni tí ò ní rí. ẹni tí ò ní rí. tí ò lẹ́ni tó lè fún bàbá kan ò sí tó lè sọ́dọ̀ lówó. bàbá kan ò sí tó lè sọ́dọ̀ lówó. kò tún lọ sùkúù. kò tún lọ sùkúù. tí ó gba tí ó gba kíní kan grade one. tí ó gba grade one. kò sí. kò sí. àtẹ̀ntó lẹ́kọ̀ọ́. àtẹ̀ntó lẹ́kọ̀ọ́. gbogbo sùkúù ló lọ tán. gbogbo ó jáde yunifásitì. ní nàìjíríà. lamẹ́ríkà. wọ́n á dẹ̀ ta ẹni tó kàwé gbogbo ayé lóṣì wọ́n á dẹ̀ sọ fún ẹni tí ò kàwé kó máa lọ́rọ̀. wọ́n á dẹ̀ ta gbogbo ẹni tó kàwé ayé lóṣì wọ́n á dẹ̀ ta ẹni tí ò kàwé wọ́n á ta lọ́rọ̀ wọ́n rọ̀ lọ́wọ́ ọlọ́run bá ní. ibo lẹ́yìn ìbọn náà kọ́ sí. ibo lẹ́yìn ìbọn náà kọ́ sí ibo èyí wo ni wọn kọ sí. n tí mo fẹ́ mú bẹ̀ ni pé gbogbo nǹkan kọ́ ló bá nu tírà. ìtàn àbá fẹ́ mú bẹ̀ ni pé gbogbo nǹkan kọ́ ló bá nu tírà. ìṣẹ̀lẹ̀ náà ni máa mú yàn ọkọ̀rọ̀ kalẹ̀. ìṣẹ̀lẹ̀ náà ni máa mú yàn ọkọ̀rọ̀ kalẹ̀. ẹnìkan tí láyé pé ta ewu fídíò kan tí wọ́n sọ yé pé òkú ń lẹ̀kọ́ máwọn èèyàn nínú ilé. òkú ń lẹ̀kọ́ máwọn èèyàn nínú ilé. tọ́jà ń sá lọ. tọ́jà ń sá lọ. nkọ́kọ́ ń lẹ̀ lọ́wọ́ ọ̀sán wọn ò tí ì mọ wọn ò tí ì mọ lọ́rọ̀. nkọ́kọ́ ń lẹ̀ lọ́wọ́ ọ̀sán wọn ò tí ì mọ lọ́rọ̀. àwọn òkónú sáré. àwọn òkónú sáré. gbàtó dòru. tọ́jà tilẹ̀kùn dodolé. òkú wa tún lẹ̀kọ́ mọ́ àwọn ọmọ òkú wa tún lẹ̀kọ́ oko oko. ó dẹ̀ bókun lẹ̀ àwọn tilẹ̀kùn. àwọn tilẹ̀kùn. òun náà lọ báyìí ó ń kẹ́yìn báyìí dé òkútu fún lóko òun náà lọ báyìí dé òkútu pàdé rẹ ní. lẹ́gọ̀. lẹ́gọ̀. gbogbo yàfẹ́jẹ̀. gbogbo yàfẹ́jẹ̀. ẹ̀jẹ̀ rè. ẹ̀jẹ̀ rè. lóru. lóru. ọba àkọ́bọ̀dé. ọba àkọ́bọ̀dé gbogbo òkú nílẹ̀ kò mọ́ wọn. òkú nílẹ̀ kò mọ́ wọn. níbo ló kọ̀ yẹn sí. níbo ló kọ̀ yẹn sí ìṣẹ̀lẹ̀ náà ní di ọ̀rọ̀. ìṣẹ̀lẹ̀ náà ní di ọ̀rọ̀. ìṣesí báyìí náà ni ó mú yàn mọ́ ọlọ́run pé ọlọ́run tún jẹ́ báyìí. ìṣesí báyìí náà ni ó mú yàn mọ́ ọlọ́run pé ọlọ́run tún jẹ́ báyìí. ọ̀fọlùkọ́dúdú indalayi àkàfà ànilégbàrà kàmá káfíyàtì àni ilimi yìí ìlàtọ̀ mo mọ jókòó báyìí ni o. àbá mo mọ jókòó báyìí ni o nígbà bá ṣe tí bá ń rí báyìí náà wọ́n lè tó ti mú àfàlà yìí bùjókòó tì á eh. ah, jẹ pé. gbogbo ẹni tí máa ń fi bẹ́ẹ̀ tó fi mú mọ̀ ránṣẹ́ ìdàbí ìjòkó ti ẹ̀jẹ̀ pé kẹsẹ̀ eh. wèrè. kò ṣeré mbẹ. kò ṣeré mbẹ. a lè dúró tiru ẹni báyìí. a lè dúró tiru ẹni báyìí. ṣebọ́lọ́hún ní sìn. ṣebọ́lọ́hún ní sìn. tí wọ́n fi di báyìí. ìṣẹ́ni tí ń bà á lójú jẹ́ káàkiri. ìṣẹ́ni tí ń bà á lójú jẹ́ káàkiri máa pààyàn máa lórí èèyàn. máa pààyàn máa lórí ẹni tí ò rọ kankan sínú àdúrà tọ. ẹni tí ò rọ kankan sínú àdúrà tọ. Mo dú ẹ̀jẹ̀ yẹn sí. wọn ò dú ẹ̀jẹ̀ yẹn sí. kò dú ẹ̀jẹ̀ ajá sí. wọn ò dú ẹ̀jẹ̀ ajá sí. kò ṣe kankan. wọn ṣe kankan. ọlọ́run ní ń bá dòwò pọ̀. tàwa ní ká bá ṣe. tàwa ká bá ṣe. ọlọ́run máa dúró tì yín. ọlọ́run kó máa dúró tì yín. kí ni gan-an ó da gan kódà kò lóorùn. kódà kò lóorùn. ó da gan. òye ọlọ́run gbádùn bá. òye ọlọ́run gbádùn bá. ọlátẹ́gùn nù. ọlátẹ́gùn. ọlátẹ́gùn nù èsì. sọ pé ndọ́kọ̀ tá à ń lọ síbi ọdún karùn-ún mọ̀lánà àmì jésì. ǹjẹ́ ọkọ̀ táwọn afáàn lọ sí ọdún karùn-ún mọ̀lánà àmì jésì. tí a lọ ṣe wáàsí. tí wọ́n lọ ń ṣe wáàsí. tí mo ní mi ò gbọ́kọ̀ lọ. táwọn afáàn ni mo ò gbọ́kọ̀ lọ. ǹjọ́ náà kí mo gé lọ. má wá. mo ní tí yóò bá ní mọ́tò ńkọ́ ọkọ̀ tí ń bẹnu ìgbà tó mẹ́fà ọkọ̀ tí ń bẹnu ìgbà tó mẹ́fà àfọ̀ ìgbé lọ ẹ pé mọ́ wá wá àbá ò máa wá atẹ́gùn máa ń yá n gbádùn ẹ. àbá ń gbádùn ẹ. kò ní wàhálà rárá. kò ní wàhálà rárá. àwọn yẹn wá ń dá dúró. àwọn yẹn wá dá àbá dúró. àwọn onímọ̀rúwá. àwọn onímọ̀rúwá. wọ́n ya fọ́tò. wọ́n ya fọ́tò. àwọn tó kù ní àbíkí bọ́lẹ̀. àwọn tó kù ní àbíkọ́ àbá bọ́lẹ̀ ó oh, pamọ́ dáadáa. ẹni tí ń tiẹ̀ dà. ẹni tí ń tiẹ̀ dà. ọlọ́run jò dáa fún ọ. ìwọlé po tí ọkọ̀ yìí lò. ìwọlé po tí ọkọ̀ yìí. wọ́n pe kíni kan ní síwù mùnásábà. àsìrù. àsìwù alimunasaba. síwù alimunasaba kí nǹkan ó níbàámu pẹ̀lú ara wọn. kí nǹkan ó níbàámu pẹ̀lú ara wọn. ló fi lè dúró pọ̀. ló fi lè dúró pọ̀. tí o bá sí lára ìyàwó àtọkọ. tí o bá sí lára ìyàwó àtọkọ. wọ́n máa jà ní. tí o bá sí lára ọmọ àti bàbá. wọ́n máa jà ní. tí o bá sí lára ọ̀rẹ́ àtọ̀rẹ́. wọ́n máa jà ní. láàrin àfọ àtọmọkéw. wọ́n máa jà ní ó wà láàrin wọn kẹ́nìkan wà kó máa tì í. tí kò wá jẹ́ ìwé ó papọ̀. tí o bá já sí kó papọ̀. tó bá ti dàrin gbó. tó bá ti dàrin gbó. tóun fẹsẹ̀ gún gbòǹgbò. tóun fẹsẹ̀ gún gbòǹgbò. ṣéwù ṣéwù ẹwà o ẹ̀yin náà wá tì mí dé kémi náà jókòó sèbéyàn lèmi náà tìbò má dá wa lálẹ́ nsàdáfà ẹ̀yin náà ìwọ náà gbọ́dọ̀ mọ̀ kọlọ gbọ́dọ̀ gbàdúrà rẹ. ìwọ náà gbọ́dọ̀ mọ̀ kọlọ gbọ́dọ̀ gbàdúrà ẹ. bó ṣe ń ṣe yẹn. bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn. máa fàníyàn tó da ṣe. ìyẹn lè ṣe ẹgbẹ̀rún rẹ tí yóò láníyàn rẹ yóò tì wọ́n gbé ni o. ìyẹn lè ṣe ẹgbẹ̀rún rẹ tí yóò bá láníyàn rẹ. àtìgbé ni ó jẹ́ téèyàn bá ti fàníyàn rẹ tì í. lọ́kọ̀ tí ó gbé tí ó fi kú lọ́kọ́lẹ̀ ogun ọkọ̀ tí ó sọ. gbogbo àwọn ọkọ̀ tí wọ́n yà yín lẹ́yìn fù tó kọjá lẹ́gbẹ̀yìn o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló padà rà wàláì. ẹ wo iye ẹ wo àwọn tíṣe bẹ́lá tí wọ́n dára fún. ẹ wo iye àwọn tíṣe bẹ́lá tí wọ́n dára fún. wọ́n na ẹnìkan jọ kan. wọ́n na ẹnìkan jọ kan pẹ̀lú bílálà. àti wọ́n na orí búkọ̀ lára ẹ̀ ni. àti wọ́n na orí búkọ̀ lára ẹ̀ ni. tí ó mọ̀ ṣé ìbílẹ̀ àwọn oníṣẹ́ kìnnìkan kó má jẹ́ kó má jà sí pé torí kìnnìkan ni. àwọn tó yẹ àwọn mùkìrú náà wọ́n ní irọ́ ni. àwọn mùkìrú náà wọ́n ní irọ́ ni. ẹ̀yin ẹ máa pè nírọ́. ẹ máa pè nírọ́. àwọn òpè nírọ́ ń tiwa. ọlọ́run jó burú fún o ọlọ́run gbàdúrà rẹ àgbègbè ń tẹ̀ntẹ̀ lé ìyọlọ́run gan fúnra rẹ̀ ìtàn rẹ̀ ò ní burú lẹ̀ yìí. ìtàn yóò ní burú lẹ̀ yìí. ìtàn rẹ̀ kò ní buwú lẹ̀ yìí ìtàn rẹ ìtàn yín ò ní buwú lẹ̀ ìtàn yín ò ní burú lẹ̀ tó bá tó bá ti ti ń sọ̀rọ̀ fún wa tá a bá ti gbọ́ yé àfọ́ máa padà là mọ́lẹ̀. mo tún sọ mo fún wa. ìtàn yín ò ní burú lẹ̀